Jòhánù orí kẹta ọkùnrin kan wà nínú àwọn Farisí tí ń jẹ́ Nikodémù. Ó jẹ́ ọ̀kan nínú ìgbìmọ̀ àwọn Júù. Ọkùnrin yìí fi òru bojú lọ sọ́dọ̀ Jésù. Ó wí fún un pé. Rábì, a mọ̀ pé olùkọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ọ́. Nítorí kò sí ẹni tí ó lè ṣe àwọn iṣẹ́ ìyanu tí ò ń ṣe wọ̀nyí. Àfi ẹni tí Ọlọ́run bá wà pẹ̀lú rẹ̀. Jésù bá gba ọ̀rọ̀ mọ́ ọ lẹ́nu ó ní mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹnikẹ́ni tí a kò bá tún bí láti ọ̀run kò lè rí ìjọba ọlọ́run. nikodemu bí i pé báwo ni a ti ṣe lè tún ẹni tí ó ti di àgbàlagbà bí kò sáà tún lè padà wọ inú ìyá rẹ̀ lẹ́ẹ̀kejì kí a wá tún bí. jésù dáhùn pé mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé ẹnikẹ́ni tí a kò bá fi omi àti ẹ̀mí bí kò lè wọ ìjọba ọlọ́run ẹni tí a bá bí ní bíbí ti ẹran ara ẹran ara ni ẹni tí a bá bí ní bíbí ti ẹ̀mí ẹ̀mí ni má ṣe jẹ́ kí ẹnu yà ọ́ nítorí mo wí fún ọ pé dandan ni kí a tún yín bí afẹ́fẹ́ ń fẹ́ sí ibikíbi tí ó bá wù ú ò gbọ́ ìró rẹ̀ ṣùgbọ́n o kò mọ ibi tí ó ti ń bọ̀ tàbí ibi tí ó ń lọ bẹ́ẹ̀ gan ni ó rí pẹ̀lú gbogbo ẹni tí a bí ní bíbí ti ẹ̀mí. Nikodemu wá bí i pé báwo ni nǹkan wọ̀nyí ti ṣe lè rí bẹ́ẹ̀. jésù ni mo ṣe bí olùkọ́ni olókìkí ní ísírẹ́lì ni ọ́ síbẹ̀ o kò mọ nǹkan wọ̀nyí mo fẹ́ kí o mọ̀ dájúdájú pé à ń sọ ohun tí a mọ̀ a sì ń jẹ́rìí ohun tí a rí ṣùgbọ́n ẹ̀yin kò gba ẹ̀rí wa bí mo bá sọ nǹkan tí ayé fún yín tí ẹ kò gbàgbọ́ ẹ ò ti ṣe gbàgbọ́ bí mo bá sọ nǹkan tí ọ̀run fún yín kò sí ẹni tí ó tì gòkè lọ sí ọ̀run rí àfi ẹni tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá èyí ni ọmọ ènìyàn bí Mósè ti gbé ejò sókè ní aṣálẹ̀ bẹ́ẹ̀ gan ni a ó gbé ọmọ ènìyàn sókè kí gbogbo ẹni tí ó bá gbà á gbọ́ lè ní ìyè àìnípẹ̀kun nítorí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé kí ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun nítorí Ọlọ́run kò rán ọmọ rẹ̀ wá sí ayé láti dá aráyé lẹ́bi bí kò ṣe pé kí aráyé lè ti ipasẹ̀ rẹ̀ ní ìgbàlà a kò ní í dá ẹni tí ó bá gbà á gbọ́ lẹ́bi ṣùgbọ́n a ti dá ẹni tí kò bá gbà á gbọ́ lẹ́bi náà nítorí kò gba orúkọ ọmọ bíbí ọlọ́run kan ṣoṣo gbọ́ ìdálẹ́bi náà ni pé ìmọ́lẹ̀ ti dé sínú ayé ṣùgbọ́n aráyé fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ nítorí iṣẹ́ wọn burú ẹnikẹ́ni tí ó bá ń ṣe burúkú a máa kórìíra ìmọ́lẹ̀ kò jẹ́ wá síbi tí ìmọ́lẹ̀ bá wà kí ènìyàn má bàa bá a wí nítorí iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń hùwà òtítọ́ a máa wá sí ibi ìmọ́lẹ̀ kí iṣẹ́ rẹ̀ lè hàn pé agbára ọlọ́run ni ó fi ń ṣe wọ́n. lẹ́yìn èyí jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ lọ sí ilẹ̀ judea wọ́n ń gbé ibẹ̀ ó bá ń ṣe ìrìbọmi fún àwọn ènìyàn johannu náà ń ṣe ìrìbọmi fún àwọn ènìyàn ní anoni lẹ́bàá sálẹ́mù nítorí omi pọ̀ níbẹ̀ àwọn ènìyàn ń wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ ó sì ń ṣe ìrìbọmi fún wọn wọn kò ì tí ì ju Jòhánù sẹ́wọ̀n ní àkókò yìí ọ̀rọ̀ nípa ìwẹ̀mọ́ di àríyànjiyàn láàrin àwọn ọmọ ẹ̀yìn Jòhánù àti ọkùnrin Júù kan àwọn ọmọ ẹ̀yìn náà bá lọ sọ́dọ̀ Jòhánù wọ́n wí fún un pé. olùkọ́ni ọkùnrin tí ó wà pẹ̀lú rẹ ní òdìkejì odò Jọ́dánì tí o jẹ́rìí nípa rẹ̀ ń ṣe ìrìbọmi gbogbo ènìyàn sì ń tọ̀ ọ́ lọ johannu fèsì pé. kò sí ẹni tí ó lè rí ohunkóhun gbà àfi ohun tí ọlọ́run bá fún un ẹ̀yin fúnra yín jẹ́ ìrí mi pé mo sọ pé èmi kì í ṣe kristi náà ṣùgbọ́n èmi ni arán síwájú rẹ̀ ọkọ ìyàwó ni ó ní ìyàwó ṣùgbọ́n ẹni tí ó jẹ́ ọ̀rẹ́ ọkọ ìyàwó tí ó wà lọ́dọ̀ rẹ̀ tí ó ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ a máa láyọ̀ láti gbọ́ ohùn ọkọ ìyàwó nítorí náà ayọ̀ mi yìí di ayọ̀ kíkún dandan ni pé kí òun túbọ̀ jẹ́ pàtàkì sí i ṣùgbọ́n kí jíjẹ́ pàtàkì tèmi máa dínkù ẹni tí ó wá láti òkè ju gbogbo ènìyàn lọ ẹni tí ó jẹ́ ti ayé ti ayé ni ọ̀rọ̀ ti ayé ni ó sì ń sọ ẹni tí ó wá láti ọ̀run ju gbogbo ènìyàn lọ ohun tí ó rí tí ó sì gbọ́ ni ó ń jẹ́rìí sí ṣùgbọ́n ẹ̀yin kò gba ẹ̀rí rẹ̀ ẹni tí ó bá gba èrè rẹ̀ gbà dájúdájú pé olóòótọ́ ni ọlọ́run nítorí pé ẹni tí ọlọ́run rán wá ń sọ ọ̀rọ̀ ọlọ́run nítorí pé ọlọ́run fún un ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀mí rẹ̀ bàbá fẹ́ràn ọmọ ó sì ti fi ohun gbogbo sí ìkáwọ́ rẹ̀ ẹni tí ó bá gba ọmọ gbọ́ ní ìyà ìnípẹ̀kun ṣùgbọ́n ẹni tí ó bá ṣàìgbọ́ràn sí ọmọ kò ní rí ìyè ṣùgbọ́n ìbínú ọlọ́run wà lórí rẹ̀